إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أبصروا الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم لينا أيتي أما في برا وصر هناني ينشي قلو زكاة الفطر أيتي أجاء من pàtàkì lọ́dọ̀ wa ó dẹ̀ ní ṣe pẹ̀lú àwẹ̀ Ramadan tí a ń gbà ọ̀bẹ̀láwọn bá subhanahu wa ta'ala àwọn iṣẹ́ ìjọsìn wa nínú oṣù Ramadan tí a wà yìí kọlọ́wọ́ bá kí ó gbà fún wa ní ìbádà ọ̀bẹ̀láwọn bá subhanahu wa ta'ala àwọn kùdẹ̀kùdẹ̀ wa àgbà Ramadan náà tán pẹ̀lú ayọ̀ àti àlàáfíà tó bá di pé Ramadan lọ sí òpin lára àwọn nǹkan tí ó pàtàkì kí àwọn afẹ́mọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni tí a kì ní zakatul fitri zakatul náà ni in tí àwọn Yorùbá tí wọ́n máa ń pè ní jákà eléyìí òun ni àwọn oúnjẹ nínú àwọn oúnjẹ tí ó gbajúmọ̀ nínú ìlú tí àwọn mùsùlùmí tí wọ́n máa fún àwọn mùsùlùmí mi pàtàkì jùlọ àwọn mùsùlùmí tó ṣe wípé in tó ń bẹ ní ọwọ́ wọn tó wọ́n jẹ́ ní ọjọ́ ọdún àti òru ọdún tó ń bẹ lọ́wọ́ tó wọ́n jẹ́ so ẹni tí ó bá jẹ́ pé ó ní nǹkan tí ó tó jẹ ní òru ọdún àti ọjọ́ ọdún that ìgbà tí ó bá di wípé àparí àwẹ̀ tí magrib wọlé àti bọ́ sí òru ọdún nù tó ń ṣe first of Shawwal ọjọ́ ọdún onígbà tí alfajari yọ ó ṣe wípé àmúra lẹ́yìn ìgbà tí a bá kí wọn àṣùbá tán ramúra tàbípẹ́ láti lọ fún ìrun ẹ̀jì ní tí sábà máa kí nígbà tí oòrùn bá ti yọ bí ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún pàtàkì lọ ní àwọn ibi Saudi Arabia ní àwọn bòmí náà wọn a kì í bẹ́ àwọn bòmí wọn a dìlé rẹ̀ ní nǹkan bí aago mẹ́wàá nítorí kí àwọn èèyàn lè bá rí bí kó jọ dáadáa bákan náà kí àwọn èèyàn lè bá rí tí a pè ní zakatul fitri ká lè bá rí yọ sọ̀tọ́rí pé zakatul fitri yìí àsìkò tí ó dájú ká yọ òun náà ni àárọ̀ ọjọ́ ọdún àsìkò yìí ló dájú láti yọ gbogbo ẹni tó bá fi lè ní nǹkan tó ṣe wípé ó tó ní òru ọdún mọ́ ọjọ́ ọdún ó tún wá ṣẹ́kù níbi wípé ní tó ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ ó tó sọ àkàn òun náà ni tí a mọ̀ sí bí 2.25 kg bí àwọn àfáàmì bí wọ́n ṣe wọ́n tó ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ ní ráìsì ni àbí ẹ̀wà ni àbí gàrí ni nínú àwọn tó jẹ́ staple food àwọn oúnjẹ tó common láwùjọ wa ó ní nǹkan tó ṣẹ́kù lẹ́yìn títí ẹ̀ yìí sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ ó ti dandan lórí ẹ̀ láti yọ zakatul fitri so àwọn àfáà mi a ní àbíká ní ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wọ́n á ní ọgbọ̀rọ̀ yọ fún ìyàwó bákan náà kó yọ on behalf of àwọn ọmọ àti àwọn tí wọ́n bá depend lé lórí so that is ó ní tí ó ṣẹ́kù tó ṣẹ́kù lẹ́yìn oúnjẹ àwọn ẹbí rẹ̀ àwọn oúnjẹ fámílì rẹ̀ ó wá ní tó ṣẹ́kù lẹ́yìn tó ṣẹ́kù tó bá tó yọ títí ẹ̀ yóò yọ tó wáyé pé nǹkan tó ṣẹ́kù pọ̀ sọ̀gọ̀rọ̀ àwọn afáà ní ọ̀ràn yẹn náà ni pé kó tún yọ ọ̀bíábọ̀ fi ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tó ṣe pé wọ́n rí láìlé lórí dìpẹ́ǹdì lórí táwọn ọmọ yóò bá dìpẹ́ǹdì lé lórí mọ́ kò ń ṣe ọ̀ràn yẹn láti yọ on behalf of wọn torí pé wọn dìpẹ́ǹdì lé lórí mọ́ ṣùgbọ́n ìyàwó ìyàwó ni ìyàwó máa jẹ́ so lọ́dọ̀ gọ̀rọ̀ àwọn àfá so yóò yọ ti ìyàwó náà tó bá ṣẹ́kù ṣùgbọ́n ti ẹ̀ ní àkọ́kọ́ so kí là ń try láti sọ fún àwọn ní pé talenti zakatul fitri tó jọ́ràn yàn lé lórí zakatul fitri ó jọ́ràn yàn lórí ẹni tó ṣe wípé ó ní nǹkan tí ó jẹ ní òru ọdún mọ́ ọjọ́ ọdún tó bẹ̀ ṣẹ́kù so túnmọ̀ sí pé ní tí o bá ní tí ó jẹ lóru ọdún mọ́ ọjọ́ ọdún ẹ̀yìn zakatul fitri ń ṣe ọ̀rọ̀ yẹn lórí lára àwọn èèyàn tó lẹ́tọ́ àti gba zakatul fitri ló ń gan wà ṣùgbọ́n ní tó ní nǹkan tí ó jẹ táwọn ẹbí ó jẹ tó dẹ̀ tó ṣẹ́kù ó ní tí wọ́n jẹ lóru ọdún ní ọjọ́ ọdún so ó tún wá ṣẹ́kù yóò máa yọ bó bá ṣe ṣẹ́kù sí so ẹni tí ó yẹ kó yọ zakatul fitri ni tala máa yọ zakatul fitri fún ẹni tí a máa yọ zakatul fitri fún òun náà lẹni tí ó bá jẹ tálíkà gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àfá ẹni tó jẹ́ tálíkà ni a máa yọ fún abálẹ́yìn tó jẹ́ tálíkà àti tó jẹ́ tálíkà òun lẹni tó ṣe wípé in tó ń rí ní òòjọ́ àbí lọ́sẹ̀ àbí lóṣù àbí lọ́dún kò ń ṣe nǹkan ṣe wípé ó tó jẹ kò tó gbọ́ bùkátà rẹ̀ àti bùkátà àwọn fámílì rẹ̀ irú báyìí ni wọ́n ń pè ní àlìkà ẹdúwà ṣe pé nǹkan tó ń rí ó tó lóòjọ́ ni lọ́sẹ̀ ni lóṣù ni lọ́dún ni ẹni ò kí ń ṣe tálíkà so ganiyu ni wọ́n ń kúrò èyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tálíkà ti ṣe pé ní tó ń rí ní ọ̀sẹ̀ ní ojúmọ́ ní ọdún lóṣù kò ṣe nǹkan tó tó sórí èyàn bẹ́ẹ̀ wọ́n á ní fàkírù ni ìgbà míì wọn pè ní miskin tó bá ṣe pé ó rí ìdajì kọjá ìdajì wọ́n pè miskin ṣùgbọ́n tí ò bá rí tó ìdájì àbí kò tí ẹ̀sẹ́ rí rárá wọ́n pè ní fakir so àti fakir àti miskin alika ni wọ́n so àwọn méjèèjì àwọn ni wọ́n ní ẹ̀tọ́ sí ń ta mọ̀ sí zakatul fitr náà tàbá wọ ọ̀rọ̀ ta sọ yìí eléyìí yóò túmọ̀ sí wípé ẹlòmíì bẹ ó ṣe yí ní abẹ́ ọ̀rọ̀ zakatul fitr ọ̀ràn yẹn ni kó yọ ọ́ láti qualify láti gbà kí ló fà tó fi jọ́nà yẹn fún pé kó yọ òun ni pé in tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ní òru ọdún mọ́ ọjọ́ ọdún ó tó jẹ ó bẹ̀ tó àwọn fámìlì rẹ̀ jẹ ẹbí kíkí ni ó tún wá ṣẹ́kù so ó túmọ̀ sí pé òun náà yóò yọ fún rẹ̀ àti sí ó yọ bìhábọ̀ fa rẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ yóò yọ sáà kan ni ó ń ṣe dédé 2.25 kilogram yóò yọ on behalf of ààrẹ tó bá tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò yọ on behalf of ìyàwó tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò yọ on behalf àwọn ọmọ tó ṣe pẹ́ lórí so at the same time torí pé nìyẹn ni in tó ń rí kò tó ní odidi ọ̀sẹ̀ àbí oṣù àbí kò tó ní ọdún kan nìyí that is tó ń rí kò tó ó túnmọ̀ sí pé ó gbẹ lábẹ́ fakir ẹni tàà lè pín fakir so na ma tún gbé zakatul fitri wa òun náà tún lè gbà ṣùgbọ́n òun gbọ́dọ̀ yọ torí wípé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tó fún ọjọ́ yẹn láti jẹ wọn àtàwọn tí wọ́n depend lé lórí ó dẹ̀ tún ṣẹ́kù so ó gbọ́dọ̀ yọ ń gbà at the same time tán bá gbé wá ó lẹ́ẹ̀ta ti gbà torí pé fakir ni solúfàdé ó pín bí zakatul fitri yìí èyàn jẹ́ pé ìgbà míì ọ̀ràn yà ní kéèyàn yọ zaka ìyẹn zakatul fitri bákan ẹ̀tẹ́ máa tún pín zakatul fitri òun náà bẹ láàrin àwọn èèyàn tí ó qualify láti gbà ní bin Abbas radiyallahu anhu tí ó ṣe lálàyé fún wa بن bí ó ṣe ń bẹ nínú sọ́nà àbí Dawud Abdullahi قال وصيب فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أدها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe zakatul fitri nìyẹn oúnjẹ tí a máa ń yọ yìí nítorí pé àparí àwẹ̀ láti lè fi ṣe ọdún ó ṣe lọ́ranyàn tó ratan lè sọ́ láti lè jẹ́ àfọ̀mọ́ fún ẹni tó ń gbàwẹ̀ minaláwí wọ rọ́fàs níbi àwọn ọ̀rọ̀ sọkúsọ tó ṣe pé ó sọ àmọ́ ìpítà máa ń gbàwẹ̀ anábúwa Muhammad sallallahu alaihi wasallam ó kìlọ̀ fún ọ̀pẹ́ ká ṣọ́ra fún ìsọkúsọ níbi pé kí ni àgbọ̀rọ̀ búyàn bí ẹ̀kan bá búwa ká fún ẹni pé kí ni inni sa'im èmi ń gbàwẹ̀ so anabi sallallahu alaihi wasallam idha kana yawm as-sawmi ahadikum ìjọ pé nǹkan ní bá ń gbáwẹ̀ ní o ní fala yarfus wala yaskhab kó mọ́ sọ̀sọ̀kúsọ kó mọ́ wùwàkúwà kó mọ́ pariwo wa in sabahu ahadun aw shatama tí a ká máa bú falyakul ṣùgbọ́n ìjọ́mọ̀ ènìyàn ń gbà mí a gbé èèyàn tí ó sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan so lára àǹfààní zakatul fitri òun náà ni wípé a fọ àwọn kùjẹkùjẹ yìí mọ́ a fọ àwọn kùjẹkùjẹ yìí a fọ mọ́ tóhùrọ̀tàn lè sọ́yìn minal minal rafas minal lagwi wọ́n tó mọ̀kílẹ̀ masakin then àǹfààní tó tún jẹ́ kò ní wípé àwọn tán jẹ́ tálíkà náà tán àrò oúnjẹ jẹ ọdún ń ṣe so àwọn náà wọ́n máa jàǹfààní látara zakatul fitri yìí wọ́n máa jàǹfààní látara zakatul fitri man adá qabla salah zakatul fitri yìí ẹni tó bá fi lè yọ síwájú ká tó lọ ta sọ wípé wọn a máa kí nígbàtí oòrùn bá yọ bí ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún àbí méjìlá lẹ́yìngbà tó oòrùn bá yọ láti lè kí ìrùn ẹ̀jì so wá depend àsìkò rí ogún jẹ̀bi pé kí ni a lè kí before kí zuri tó wọlé àwọn àsìkò ta ní láti lè fi kí nìyẹn láwùjọ tí wọ́n bẹ̀ wọn sábà mọ́ ti bí aago mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ man àdáhà ẹni tó bá wá yọ ọbla sọlá aṣíwájú kátùkìrò ìfàyẹ zakatun makbula zakati ọlọ́wọ́ ọbọ̀ gbà lọ́wọ́ rẹ̀ ni ó yọ ọmọ jẹ́ ìfọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ kò mọ̀ jẹ́ nǹkan tí ó fọ́ mọ́ bákan ẹni tó jẹ́ tálíkà tó ń wò pé ah, ọjọ́ ọdún ni kí lèmi ó jẹ́ ó ti rí nǹkan yìí ṣe inú tí ẹ̀nà ó dùn fàyẹ zakatu makbula zakatu ṣe pé ọlọ́wọ́ ọgbó gbà lọ́wọ́ rẹ̀ ni wọ́n mọ́n adáha ba'da sọ́lá ẹni tó bá ṣe pú bá mọ̀ọ́mọ́ dìlé rẹ̀ tó ṣe rí pé lẹ́yìn bàtà kírun tán ló lọ yọ́ fàyẹ sadaqatu tálíkà ìkóríkì níyìí kó gbọ́dọ̀ rẹ̀ ó kàn án ṣíwájú ká tó lọ kírun ṣíwájú kí a tó lọ kírun so ló fà tó jẹ́ wípé ọ̀rọ̀ zakatul fitri yìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ tó yẹ kí a ní àkọlé kan fún gẹ́gẹ́ bí mùsùlùmí anábíwá muhammad sallallahu alaihi wasallam ó jíjí ṣe ní ọ̀rọ̀ ẹ̀yẹn ni gẹ́gẹ́ bí ó ṣe kílẹ̀ níbi hadithi tí a kàyè bákan náà ó tún nílẹ̀ gẹ́bú ṣe ń bẹnu sahih bukhari àti sahih muslim àtàwọn tíra hadithi mi nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma qala ona sọ pé fawada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr sa'an min tamri alim sallallahu alaihi wasallam ó ṣe zakat al-fitr ó ṣe ní ọ̀ràn yẹn sa'an min tamrin pé ká yọ sáà kan tó jẹ́ sáà dàbídùn aw sa'an min sha'irin àbí sáà tó jẹ́ staple food tó ṣe kóhùn là láwùjọ wa ráìsì ni ẹ̀wà ni àgbàdo ni gàrí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn òde tá yọ instead of a máa fi yọ ráìsì àbí yọ ẹ̀wà àbí yọ dàbídùn àbí yọ kábàbà ṣé kò dáa ká lo instead torí pé ó máa tún tètè jẹ́ kí ẹni tí a fẹ́ fún kó lè decide kí ló fẹ́ fi ṣe nam Abu Hanifa àtàwọn míì wọ́n gbà wípé kí ni a lè lówó torí pé yẹn ni yóò jẹ́ kí ẹni ẹlẹ́ decide irú oúnjẹ olóhun fẹ́ rà nam ta bá wo a ní ó bá láká imú ìpẹ́ká ìyẹn lówó ó lè decide tó máa rà àti pé a lè fún ní bí ẹ wà nísìn wàhálà pé ẹ̀ṣẹ̀ ló ń fẹ́ ṣe àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àbíká fún un kí ni kó fi ṣe so eléyìí ó lè fẹ́ kún ìdààmú bá ẹni tá fẹ́ fún gan so tá bá lè lo owó ìpè eléyìí ò bá dá náà eléyìí fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà làákà ìmú ṣùgbọ́n òun náà ní àwọn loopholes loopholes yẹn wo ni pé àkọ́kọ́ ká lówó kóhun ló dáa jùlọ owó ń bẹ lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ná dinar wọ́n dẹ̀ ná dirham bẹ́ẹ̀ ni zaka owó ń bẹ lọ́tọ̀ lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé ẹni tó bá fi lè ní nǹkan tó tó ìṣúná dinar twenty dinar lọ́wọ́ ó zaka tí ẹ kó yọ ẹni tó ní two hundred dirham lọ́wọ́ ó zaka tó yọ ẹ kó yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ zaka wọ̀ so torí náà

ọlọ́ni mo pè olùgbàgbọ́ òdòdó ẹ mọ́mọ́ gbọ́wájú anábíwá Muhammad sallallahu alayhi wa sallam so bó ti léwu kìkí ní ìfẹsẹ̀ ní dálàkà ìmú reason ni wípé owó máa wúlò yẹn ni owó wà lásìkò anábí sallallahu alayhi wa sallam then zaka owó òkúrò ńlẹ̀ ń sin náà ó ṣe mẹ́ ńlẹ̀ so ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ oúnjẹ ni so eléyìí jẹ́ àkọ́kọ́ èkejì ó ní pé tá bá kó lóò fún nǹkan ní yàtọ̀ sí oúnjẹ bákan náà ẹlòmíì ó lè gba owó yẹn ni kó fi mú sí gágán àbí kó fi mú tí àti bẹ́ẹ̀ lọ so ó bẹ́ẹ̀ ká fi ilẹ̀ bó ṣe wà zaka owó ń bẹ lọ́tọ̀ ordinary sọ́dákọ̀ náà ń bẹ tó ṣe pé ó dàbí zaka ó ń ṣọ̀rọ̀ yàn lórí èèyàn lè ṣe kí ó lè yọ sọ́dákà kó yọ ọ́ fún yàn kó fún wọn lówó gbogbo náà islamu encourage bá ṣe ń yọ zakatul fitri òun náà ni à ń yọ eh, sọ́dákọ̀ lásán bẹ́ẹ̀ là ń yọ zakatul mal èyí tó jọ́ran yàn so ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ṣíwájú wọn gbára ayé Abu Hanifa yìí wọn gbára ayé Abu Hanifa ọ̀nà Imam Ahmad rahimahullahu ta'ala wípé Umar bin Abdulaziz kalára àwọn kòláfà wípé ó yọ owó wọn ni mama ahmadu ni pé ṣáwàfin tí anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó ṣe àáfilẹ̀ àtẹ̀lé nǹkan tí Umar bin Abdulaziz tí ó ṣe so yìí tó ò ní pé ká yọ oúnjẹ a lè wá wo oúnjẹ tó ṣe yí pé ó wà easier fún àwọn èèyàn lẹ́yìn sallallahu alaihi náà wọ́n yọ sha'ir tó ń ṣe ọkà bàbà so wọ́n yọ tamru tó ń ṣe déètì tamru òun ní ó yí sí láti jẹ straight ṣàírù ní òun ní wọ́n ṣe máa lò ó máa ṣe lọ́ fi ṣe nǹkan àbí nǹkan àbí wọ́n ṣe máa ṣe ṣùgbọ́n náà ni a lè lóró àwọn oúnjẹ tó ṣe kó yí láti tètè jẹ àbí tó ṣe wípé náà máa ṣe ní láti prósẹ́sì sọ ẹni tó ṣe kó má rẹ̀ fún níbi ó lè tà ń bẹ̀ tó ṣe wípé ókè yóò lówó rẹ̀ fún kan ní náà ṣùgbọ́n at least n tán ní ká fún ọdọ́dọ̀ rẹ̀ kó tó di kó ń decide tó kí n tó ń fẹ́ fi ṣe òun ni ilé yìí so sọ́à min tamrin aw sa'an min sha'ir ala al-abdi èèyàn ló jẹ́ fún ẹrú àtọmọlábí àti ẹrú ọ̀gá rẹ̀ ó yọ والذكر والأنثى ọkọ ọkùnrin sínú ọkọ obìnrin sínú والصغير والكبير ọkọ ọmọdé sínú ọkọ àgbàlagbà sínú من المسلمين tàjẹ́ mùsùlùmí so zakatul fitri ní kò ń ṣe ọ̀ràn yà fún àwọn kèfèrí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáṣì dúró lórí yàtọ̀ sí ọ̀rọ̀ Abu Hanifa so zakatul fitri mùsùlùmí nìkan náà ló jọ́ràn yà lé lórí láti yọ so wa amara biha an tu'adda qabla khuruj an-nasi ila as-salah bẹ́ẹ̀ ni àrímsọ̀ aláàsálàm ó pàṣẹ pé káyọ̀ ṣíwájú kátólọ kírùn sílé ìlàfi sọ yí pé káyọ̀ zakatul fitri kátólọ kírùn eléyìí òun ni tó tẹ́wọ̀n ṣùgbọ́n bó ti ẹ̀jẹ́ pé a lè yọ́ bífọ́ àárọ̀ ìjọ yẹn nìí a lè yọ before rẹ̀ torí ẹ̀ ó fàdó jẹ́ kí Abdullahi bin Umar radiyallahu anhu a máa yọ zakatul fitri before àárọ̀ yẹn Abdullahi bin Umar tí ó gba àdífì wá so a máa yọ zakatul fitri before àárọ̀ ọjọ́ ọdún gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ láti ọ̀dọ̀ ọmọ rẹ̀ pé a máa yọ on behalf of àwọn bákanáà àti àwọn àtọmọ ohun a máa yọ zakatul fitri on behalf ni so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì tá a bóyá bí a day to or two days to kò sí nǹkan tí ó burú níbi eléyìí gẹ́gẹ́ bí a ṣe sọ pé orin lẹ̀ nínú hadithi Abdullahi bin Umar radiyallahu anhu wípé a máa ṣe bẹ́ẹ̀ so ta bá wo eléyìí wọ́n sọ fún apá kò sí nǹkan tí ọbùrú ń bẹ̀. náà a ní Abdullahi bin Umar àmà yọ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ rẹ̀ Nafi kò ń ṣe ọmọ rẹ̀ Salim ọmọ ọ̀dọ́ rẹ̀ Nafi mo ṣe sọ ni pé ọ̀rọ̀ فكان ابن عمر يعطي عن الصغير والكبير حتى إن كان يعطي عن بنية نافع مشي عبد الله بن عمر أن ابن عمر يعطي عن الصغير أما يزكاة الفدر on behalf of أم كثيرة والكبيرة تقبل بها حتى إن كان يؤفيه عن بنية أما يوم يؤمبيابوف أمامي أمامي وكان ابن عمر رضي الله عنهما يؤفيها الذين يقبلونها فلا بن عمر أما أمافوا وتيوم واقع وكانوا يوطون قبل الفطر يوطون قبل الفطر بيوم أو يومين أو تنصيني وافوا qabla al-fitri before kí a tó túnú bi yawmin aw yawmayn a day or two days a day or two days wọ́n fún wọn a day or two days so eléyìí rinlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń bẹnu Sahih Bukhari bákanáà ó rinlẹ̀ nínú hadith Abi Hurairah radiyallahu anhu ó ṣe pé Muhammad sallallahu alaihi wasallam ó ní kó máa mójútó zakatul fitri ó ní kó máa mójútó zakatul fitri gẹ́gẹ́ bí yana ṣe rinlẹ̀ ní sahih bukhari ó ní wakalani rasulullahi sallallahu alaihi wasallam bí ṣe zakati ramadan anam sallallahu alaihi wasallam ó ní kí máa mójútó zaka ramadan ó náà zakatul fitri فأتاني آت يا كما بامي فجعل يأخذ من الطعام وبرس نبو لا رنجة وينبوا فأخذت مباقبامو فقلت واصف إلا أرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم يقول ونجنك ما محمد صلى الله عليه وسلم so tí a bá padà sínú Sahih Bukhari àbí Sahih àti àwọn tíra hadithi mìíràn a rí ìtàn yìí ń bẹ so tó pé ó padà gbé lọ nígbà tó gbé débẹ̀ tó sọ ní pé ní mahtajun that is ó kọ kéèsì yẹn padà dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam gbà ẹni tó mú ní àná ń kọ́ so ó yà àbúrà lẹ́nu pé ah, àbúrà náà mi ṣe mọ́ torí ẹni yìí ni ó sọ fún Abu Hurairah pé kí ni inni muhtajun aláyà iyal mo ní bùkátà tó ń jẹ́ mo so ìgbà tó sọ eléyìí Abu Hurairah radiyallahu anhu fa khallaytu anhu mo fàṣbáàtù فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أصحابك البارحة nígbà tó di àárọ̀ ọjọ́ kejì mọ́dọ́dọ̀ àníṣọ́lá anábi ní ẹ̀rẹ́ Abu Huraira bóò ní ẹni tí o mú mọ́lẹ̀ ní àná ń kọ́ kọ́lọ̀kọ́ kí a Rasulullah shaka hajatan shadida bí oníṣẹ́ ọlọ́wọ́ bá wọ́n complain seriously ipò ní bukata wà iyalan bákanu náà family farahimtu fakhallaytu سبيله mo ṣàánú ẹ̀ mo wá rí lèzì ẹ̀ sọ̀wọ́n afáfà yọmí báyìí pé ìfilẹ̀ kó ìlízẹ̀ ẹni ó túnmọ̀ sí pé kí ni wọ́n fún abúrẹ́dọ́lá ní o ní ìkápá àti pín àwọn nǹkan ní pé tọ́wọ́n bá fún ní ìkápá àti pín nǹkan ni kò ní ṣe kí ni kò ní filẹ̀ kú lọ so anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ fún pé irọ́ ló ń pa yóò sì padà wá so débi pé ẹnìyẹn tún wá àbúrò tún gba amúbẹ̀ ó tún wá ó tún gba amúbẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta lẹ́yìn ló wá sọ fábúrò àdúrà ní pé jí ń fún ẹ ní nǹkan kan tó pé tí o bá ń sọ́ṣẹ̀ ìtọ́rùn ní súnmẹ́ òun náà ni kò ka ayatul kursi كما كآية الكرسي كا شيطان كوني سومي وما كا نبا توبا فلو سوم ني علي فإنك لن يزال عليك من الله حافظ ولا يقربنك الشيطان حتى تصبح وما كا باتنك الشيطان نسومي تيكي تيليما تي

ṣàìtọ́nù tó wá bá ẹgbà ní kó máa pé kí ni ṣàìtọ́nù lẹ́yìn ẹni tó wá bẹ̀. so eléyìí uh, by the way ni ibi tá à ń lọ gangan òun ni pé mọ̀kátù ìfútìrì yẹn ni wọ́n a máa tọ́jú ẹ̀ wọ́n a máa uh, abúrúdà láàánú ló máa ń gbà dání ẹbí sọ pé kí ni wàkálà ni Rasulullah sallallahu alaihi wasallam ìṣègbè ẹbí ni kí n máa gbà kí n máa tọ́jú ẹ̀ so a lè yọ́ before ìgbà yẹn náà ma wọ́n àǹfà ẹnu òkò lórí pókè ṣé a lè yọ́ fún ẹni tí a fẹ́ fún gangan before gbà bí ẹni tí a bá ń gbà on behalf of ìjọba so ọ̀gọ̀rọ̀ wọ́n ní a lè yọ́ fún ẹni tí a fẹ́ fún bí two days or a day before àwọn míì ní a lè yọ́ ẹlẹ́ àdàmàtì àwọn míì ní ń tàbá wò àríkàbílẹ̀ bin Umar àwọn tí wọ́n wá gbà on behalf of ìjọba òun ni ó fún so àwọn ẹ̀ ló máa fún àwọn tó yẹ kán fún bíyá láàárọ̀ ọdún ni ṣùgbọ́n ìṣù yẹn ò ṣe ìṣù tí ó lè kókó bẹ̀ ò ní pé a oúnjẹ ní ká fún wọn bóyá wà láà fún wọn fúnra wa ní àbí àbáyàn kan bá wa ṣe kókó nìyẹn kádàrí pé ó súnmọ́ àsìkò tó ṣe wípé yóò lè wúlò fún ọdún so kọ́mọ́ kẹta ti fún wọn lásìkò tó ti máa jìn ní pé ti jẹ́ tán bí fọ́ kúrú jẹ́ àsìkò ọdún tó ṣe pé tí wọ́n fẹ́ jẹ́ kí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ní ọjọ́ ọdún yẹn tí dùnú tí yóò ṣẹlẹ̀ láàárẹ̀ àwọn mùsùlùmí alẹ́rin tó ń banújẹ́ lórí kún oróúnjẹ tí nǹkan fún wa ní ṣẹlẹ̀ so wọ́n fẹ́ kí nǹkan tí tó ìdùnú ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí eléyìí ọ̀ zakatul fitri so ká sọ wípé a fi owó yọ eléyìí gẹ́gẹ́ bí n ta sọ qawlun marjuh ọ̀rọ̀ tó ṣe wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀ lọ títí ni torí pé ìsọ wípé òun ló dájú ní owó láti wà nípa last time zaka owó ń bí sọ́dá kan mẹ́ ṣùgbọ́n àná bí dídì lọ fún pé kí ni oúnjẹ nìkan fún àwọn èèyàn ni so eléyìí ni tí ó jẹ́ nǹkan tí ó tẹ̀wọ̀n a lè sọ fún wa pé àwọn tá a fún ẹni tó qualify láti gba zakatul fitr ní ìbàjẹ́ tálíkà ṣe pé tó ń rí bí a lọ́sẹ̀ ni àbí lóṣù àbí lọ́dún kò tó jẹ ó qualify láti gbà alẹ́ tó jọ̀ràn yàn lé lórí ẹ̀yìn tó jọ̀ràn lórí gbogbo ẹni tó bá ní nǹkan tí ó jẹ ní òru ọdún mọ́ ọjọ́ ọdún yìí nǹkan tí ó tó tí ó tán fún mi tó tún wá ṣẹ́kù ògbọ̀rọ̀ yọ yóò yọ on behalf of himself ẹ̀yìn tó bá ṣẹ́kù yóò yọ on behalf of ìyàwó yóò yọ on behalf of àwọn ọmọ tán depend lé lórí àbí ọmọ ọ̀dọ̀ àbí relative tó ń bẹ kò sí póun ló ń bọ́ yóò yọ ọ̀gbìn ààbò gbogbo wọn lé so gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wọn so eléyìí lórí zakatul fitri so àǹfààní rẹ̀ tẹ́bí ń ta sọ fún wa òun náà ni pé yóò máa jẹ́ òhùrọ́tán lè sọ ìm mìíràn lẹ́wọ̀ ìwà rọ̀fà ẹni tó gbà rẹ̀ tó yọ àwọn kùjẹkùjẹ tó ń jẹ́ bí àwọn iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé máa jẹ́ ìkàn tí ó fò mọ́ bákan náà yóò máa jẹ́ tu'matan lil masakin tu'matan lil masakin oúnjẹ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tálíkà so eléyìí àwọn ni ọ̀rọ̀ ṣókí nípa zakatul fitri so abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ìdí abára sọ ìkọ́ ọmọ pẹ̀lú kí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك